bọ́ọ̀dẹ̀ já o. ẹ ọ ṣeun a ti rú ta lára a ti rú ti ajérò a sì ti rú tọ̀rọ̀gún àdá ní báyìí o ó wá ku ẹbọ kàkà èyí tí ka igun láyà. tó ẹlẹ́ẹ̀tì ṣègbè ẹbọ kàkà tí kagún láyà ẹbọ kàkà tí kagún láyà wọ́n á dà. awù bọ́kọ̀ ò bá jìnnà ilé èkó gbogbo ohun ètò ẹgbọ̀n pátá la ti ṣètò lẹ̀. bẹ́ẹ̀ni ọba tí ò bá jẹ́ arímú mi lù tí yóò jẹ́ kí ìlú ó tòrò bá a bá yẹjú rẹ̀ kó lókè ìpẹ́ kò sí ohun tó burú bẹ́ẹ̀. ọba tí yóò kí eku lé bí eku tí yóò jẹ́ kí ẹyẹ ẹyẹ bá a bá yẹjú rẹ̀ kò léwu àbí mo kúrò. ọ́ bá a bá yẹjú rẹ̀ kò ṣe nǹkan ọ̀rọ̀ tiẹ̀ ń dáyà níjọ́ mo ti rìn ọ̀rẹ́ gbé ń n ò a kì í kékeré ọ̀pẹ̀ lálẹ́ ìfẹ́ kíkéré ni mo kéré ẹ mọ sàmì tì mí ẹ gbà á lówó ọ̀ràn balẹ̀. olúmọdémọdé òkùnkùn mọdé kọrún gbọgbọgbọ ẹlẹ́dùnmọdé ọba tó láyé ọba ti pàjẹ́ wọn ìdúró jàjà o ọba ti pàgbò wọn ìdúró jàgbò ọba ti èsì ẹ̀kọ́ òkùnkùn wọn ọ̀rọ̀ dúdú òkùnkùn o ẹ̀bọ sí ẹrú ẹ̀bọ sí ẹ̀bọ àdán. àṣẹ àṣẹ. Baba, ẹ gbọ́ kàkà tí ń ka nkú láyà rẹ̀ ẹrù ò ní bá orí kó sáwọnú bẹ́ẹ̀ ni òrùn ò ní wọ̀n kó kọjá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ó ń bọ̀ lókè ó ń bọ̀ lódò ibì kan ò ní gbóná kó dúdú ogun lọ. bàbá ẹ dúró. ẹlẹ́bọ̀rẹ̀ kò jẹ́ kó gbẹ́bọ̀ rẹ olùwọ̀ ló máa gbé nǹkan rẹ. bẹ́ẹ̀ni ẹ dábàá torí ẹ parí ẹ ìwé ló ń jẹ. dẹkẹlẹbọ gbẹbọ ẹ. èèyàn mi ṣé àmọ̀ pé nítorí kó lè dá afálájà láṣẹ sọ̀gbẹ́ dẹ́rùn. bẹ́ẹ̀ni. gbogbo wọn la sì mọ ọba fárírò pé akíkanjú ọba alágbára ní í ṣe. èmi ọba mú wá nímọ̀ràn pé ẹ mọ̀jì àfojú gbọmọ rèé bá òru ni ẹja fi bojú o. àbẹ́ ẹ̀ wá gbọ́ ní iná là á wà wá o tọ́jú wà fi bora dá ìwà ṣiṣẹ́ náà. ẹ má mọ̀ jáde ooo. kan ṣoṣo ẹ gbà á bó sẹ́yìn náà kọ́ ṣé ẹ gbọ́dọ̀ ṣerú ẹ̀ tẹ́ ẹ bá fọmọ ẹbí lọ́mọ ọba kan bó jẹ́ méje mo ṣe tán láti fà á lẹ̀ bẹ́ẹ̀ fẹ́ yè kan tó jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún mo ṣe tán láti fà á lẹ̀ ṣùgbọ́n ní tọmọ mi ẹ̀wẹ̀ gírò ni mo sanwó lójúgbó awo. farioro farioro mo fẹ́ kọ́ ọ padà o torí kó di àdáni n ò sì ní fẹ́ kọ́ ọ tẹ̀sùn torí pé àwọ̀ èrì ni bákan náà ọgbàgbé ni pàṣípùlẹ́bù ń sẹ́kù ẹ̀ dánú oko àsùnlélẹ́jà ní àwọn sùn o bọ́mọ pẹ́pẹ́yẹ kan bá kú ikú ọmọ gbogbo ọmọ pẹ́pẹ́yẹ kú ni ọgbọ́n àbọ̀ dáhùn èmi mọ̀ ń bọ́ wí alábẹ bọ́ọ̀ bá ti lè filẹ̀ tó yarí kẹlẹ̀ ọ̀wájú alọ́kí dá ọ padà. alábẹ ẹgbàá pa tó bá wúlò. Ah, ọlọ́bẹ èmi ni. kí ni kí n ṣe. ọmọ tẹ̀lé ń ká lọ ni èmi ọlọ́bẹ àwọn àjẹmọ̀ ń bọ́ sọ̀rọ̀. Eh. ó wá dàfin rárá. dàfin rárá. ṣé bí bọ́njò bá rọ̀ tó bá dunlẹ̀ làárá bàtà ẹni tó bá ní méjì ní fìkan tọrẹ n ò bí méjì kí wọ́n á fọmọ sí. ọjọ́ bá wà dógbó. tó kú káfẹ́ yìí lẹ̀ kí n fi fún di. jagunjagun tí yóò bá jagun tí yóò bá láfẹ̀ẹ́ yìí ibi ogun bá ka mọ́ ibẹ̀ náà lógun mọ́ o. mo ṣe mo ṣe mo ṣe ní kí á nìyí. 哎。Uh? láti ìgboro. kẹlẹ kẹlẹ. wo sùn. ẹ ti fìgbésí ayé yín ẹ ti fi tọrẹ èmi rẹ̀ yín wá dùbù rẹ̀ owó ẹlẹ́ǹta bá nù rẹ mọ́. parí èrò àbí kí ni wọ́n ń pè ọ́. ìwọ ọmọ pé mo kọ́ pẹ̀ tí mo yà á bàrà ó ń tàn níbi tí ó yà sí. bí ọ̀bá níbi tí ó yà sí yóò forí kọ yóò sì fẹsẹ̀ kó ọ̀nà pín mọ́ ọ lọ́ọ́ lónìí. ọ̀gbọ́dọ̀ jiyàn olóko pẹ̀tẹ̀kún ò gbọ́dọ̀ jiyàn ẹsẹ̀ odò àwọn alára ni wọn gbọ́dọ̀ jiyàn ọba nu pẹ̀wẹ́rẹ́ kọ́lá sọ́wọ́ a. fárí òrò ìwọ ọmọ gbọgbọgbọ ayé ti kẹ̀yìn sí ọ ni. wá wò ó ajá tí ó pa ní ìlú ni ẹnu rẹ̀ ó ṣẹ̀jẹ̀ fárí òrò wò ìgbín kan bẹ́ẹ̀ ń gbọ́ ìlákọ̀ nìyí ayé ti kọ̀ ọ́ lónìí wọ́n ti kẹ̀yìn sí ọ ìwọ ti fi palaba ẹsẹ̀ o ti fi wọgbó ẹ̀dùn o sì ti fi ra rẹ ṣètò. ọ̀sẹ̀ ọ̀wọ́ lajọ kiri maro lọ́wọ́ odidi ẹ̀rọ nìkan ní kéèké ẹ̀ ní. mẹ́ta mẹ́ta mẹ́ta. ọba tí mo jẹ́ wọ́n ìjọ dáadáa ọba tí o. tẹ́lẹ̀ wọ́n gbọ́dọ̀ wúrin yéreyére ọ̀wọ́n àrin ní bábẹ́rẹ́ wọn náà ọ̀wọ́n mi ní mú kẹgbẹ́ sọnù. èèkàn náà wọ́n gbọ́dọ̀ kọ́ra tásọtásọ àṣẹ náà ni látòdì ọ̀run. akéde ló bí ẹrú báyìí ọmọ àlè iná mọ́ ọ alákọ̀ọ́rí aláṣejù rẹ wẹ́rẹ́ ló kú èmi mọ sọ bẹ́ẹ̀. ìfọlọ́dẹ̀wé ẹlásùmọ̀lá àrùbá ẹ bá fi ó àṣetutù ètùtù gbà ó kàdúpẹ́ lọ́wọ́ òbí tó yàn ó. àrùbá ẹ bá fi àṣetutù ètùtù gbà ó kàdúpẹ́ lọ́wọ́ òbí tó yàn ó. àrùbá ẹ bá nànà fi ọmọ kẹjọ wáyé o máa bí ọmọ pìrọ̀rọ̀ bá kú jà. ètùtù gbà ó ká dúpẹ́ lọ́wọ́ òbí tó yàn ó. àrùn ẹ̀fọ́ fi ètùtù gbà ó gbà ó. ká dúpẹ́ lọ́wọ́ òbí tó yàn ó. òjò ti ń lọ sóko bẹ̀rẹ̀ ìgbé kíní wẹ́ẹ́ ti ṣe yẹ̀yẹ́ ajé wálé ẹja ńlá ní ìyọrí tó dárọ̀rọ̀ tó dárọ̀rọ̀ nínú ibú òtù awolé onídàrírí dàrírí òpé ló gbégbà rẹ̀ lórúkọ amú ẹyẹ wẹrẹ ní ìrẹbí àti ròjẹ sílẹ̀ ẹ ifo nípa àrùn níbi ọdẹ báyìí ẹ wà gbọ́ wà gbọ́. tàbá gógó wọlé o gẹ́gbẹ́ lórí igbóla kọ́kọ́ kí àìwọ náà kí malẹ̀ kò di gbin okòlùwò mi mo pàgọ́ mọ́ olúwo mi lé olówó mi àṣàpè babawo àwọn ọlẹ́kùn tó fi torítorí bàbá mi ó jẹ́ kó wọn tún pè bí èrìn láwọn babawo kábíyèsí bàbá mi àgbàlagbà o ibà pẹ́ tuntun tó nílé Òṣogbo bàbá mi ológun àròtì o ẹ̀bẹ̀ mo máa bá yé o káyé má ti pọ́sálà wá o nílé àjíbọ́lá àdé ẹ̀ ni à ń sìn o ẹ̀bẹ̀ yà máa bá yé o. táyé ló lè tó sọ̀rọ̀ wá o. lọ́lá àjíbọ́lá ọ̀bẹ̀ ni ẹ̀ ni à ń sìn o. oyè níyì àjẹgbó àjẹgbọ́ bí wọ́n ti jẹ́ níjọ́ kìnìún àná nílé mẹ́ẹ̀sì òdua ó máa jẹ́ ò máa jẹ́ o. a ti ṣètùtù ẹbọ ti fi. ètùtù kan yòókù tá a máa ṣe fún yín kẹ́ ẹ tó gorí ìpè bíi bàbá yín ìbẹ̀rẹ̀ à ń lọ yìí o. ọba oyè níyì wá wo ìdọ̀bálẹ̀ tó fẹ́ dọ̀bálẹ̀ lónìí yìí o ó ti dòpin fátọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà nítorí pé ẹ̀ta ń tawó èjì ń tọgbọ̀ ikán yòókù ń tolùfídàn kò ní hun ọ́ o bí ọ̀ṣẹ́ hun bàbá tó bí ọ kò ní hun ọ náà o ó yá mú sàfihàn. fún atún ẹ àti. Ojú ọ̀la kábíyèsí aláyélúwà ọ̀rí ìdọ̀bálẹ̀ tó ọ̀dọ̀ yìí ọ̀ tún dọ̀bálẹ̀ fẹ́ da kàn mọ́. àwùjẹ́. ọgbọ́n bí onígbogbo ti gbó. àfọ̀gbó. ọgbọ́n bí onígbogbo ti gbó. ọgbọ́n bí agbàkan agbàkan tó pọ̀ pàtó lè sọ̀rọ̀ ewu wọn ọjọ́ kí ọdún kìíní jẹ́ ọ̀rí látòní lọ ọ̀ní dọ̀bálẹ̀ fẹ́ ní kankan mọ́. àwùjẹ́ o. ẹ̀yin èèyàn mi gbogbo. káàáyé ìṣòro ìgbọ́ àlàwò ni ọ̀rọ̀ fáríro tí wàá di àbísẹ́yìn tí kú fìjọba yìí o àti ṣẹ́gun ọ̀tá a sì ti rẹ́yìn òdì. ọwọ́ ò ní sáà kéèké o bẹ́ẹ̀ lomi gbọ́dọ̀ gbọ́dọ̀ pẹ́ lẹ́nu ètùtù méjì tó kù tí kábíyèsí ó ṣe ó dandan kí wọ́n ṣe kan tó mọ̀ ọ́ lọ. oyè níyì oyè níyì oyè níyì ọba ní àfi ọjẹ yìí o mọ wàá jẹ́ kí ọ̀rọ̀ tiẹ̀ kọ dàbí ọ̀rọ̀ fáríoro torí ńgbà tí fárí òrò náà jọba bá a ṣe fi jẹ́rè kò sọ pé òun ọba lẹ̀ jẹ ọjẹ tán lọ́bẹ̀rẹ̀ ọwọ́ kejì o. ẹ ṣe bójú la fi mọ ọbẹ̀ tó lépo ìfàyàfà la fi mọ bí ejò gbà ẹ wò dúró ọba wa ẹ rí i pé ó tó nǹkan tá a fẹ́ fi jẹ. ẹ̀yin awo ẹ jẹ́ ká ṣe pápápá torí àròjọ́ musolókun o. bẹ́ẹ̀ ni òótọ́ ló sọ. tó ẹsẹ̀ mo dúpẹ́ ẹ̀ bí bá ti wá ń yá kì í tún wá pẹ́ mọ́. ó yá ẹ̀sọ́ ní ìpè bí. ọmọgédò wáyé o ẹ bá mi karamọ ẹ yá mi. ẹ tún bá mi karamọ ẹ dọ. ọlọ́dọ̀ kéré rẹ̀ Ọdọ kéré rẹ̀ ò làgbóhùn oró kan tó gbọ́ kó ọmọ wo ọ̀nà àdìyàn o. ẹ nídìí òòṣà arálẹ̀ ẹ̀yin náà ẹ kí kábíyèsí. wọ́n ìyá yìí. kábíyèsí ìyá dáadáa. kádì ó pẹ́ lórí o méjì ìgbàlẹ̀ tó pẹ́ lọ́rùn. gẹ́gẹ́ bí aṣojú àwọn obìnrin láàrin ìlú. gbogbo àwọn obìnrin ní kí n kí yín. wọ́n lé ẹ̀kú ọdún o. àṣẹ iṣẹ́ mi o àṣọdúnmọ́dún ní ìsanwó àṣọdúnmọ́dún àṣọròmọ́rò ní ìsanwó àṣọròmọ́rò kẹ́sàn-án pọ̀lọpọ̀ ọdún láyé o gbogbo àwọn aráàlú pátápátá wọ́n ní ká kí yín ní bí a ṣe péjú ṣe ọdún ní bẹ́ẹ̀ là á ṣe péjú ṣe tẹ̀mí tọmọtọmọ lásìkò ìgbà afárí orò ó ní òjá bọ òrìṣà alálẹ̀ mọ́ ṣùgbọ́n lásìkò tí í báyìí a ti bẹ̀rẹ̀ sí ní bọ òrìṣà alálẹ̀ òrìṣà alálẹ̀ ò sì gbè kábíyèsí olúwa mi ìlú mẹ́kúrò gbogbo àwọn aráàlú ìpátá ni wọ́n rán wa sí yín lásìkò tìyín àgà ó máa tọ wá àlàbò sùn. àṣẹ. kéku ó ké bí eku. àṣẹ. kẹyẹ ó ké bí ẹyẹ. àṣẹ. ó tún wà fún kíní kàtà fúnra mi sí yín. wọ́n ní ẹ má ṣe bíi ti ọba afárí ọ̀rọ̀ tó jẹ́ pé ní gbogbo ẹ̀ ní tẹ̀ lójú bàṣà àtẹ̀bàṣà àtẹ̀bàṣà kábíyèsí ọwọ́ ọ̀pọ̀ alábàáyé ò ní ṣe jù wọ́n wá ní ká tún sọ fún pé ẹ̀yin ò ní dàbí àwọn ọba kan tí wọ́n máa fa bàbá ńlá bàbá ìyáláyà àyà aráàlú. àbíyèsí o bàbá wa o ẹ̀yin ìyàwó ẹ ṣé o ah! ẹsẹ̀ ẹsẹ̀ ayé olóye ẹsẹ̀ ẹsẹ̀ mo kí gbogbo òlú o ẹ ní wá mi tì èmi náà ní gbé yín gbé ẹ̀yin ìyá yìí yọ̀ọ̀dà fún yín yọ̀ọ̀ yẹ yín èso ọmọ yóò jìnnà fún yín jẹ. ẹ̀yìn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ òun lè sì ń bọ̀ ìgbóná ò wa o. ẹ̀yin awo awo retí wá jẹ́ bẹ́ẹ̀ yọ ara wa mo jáyé ẹ̀ ní ìṣàwọ̀ṣe. ẹ̀yin ẹ̀dúró náà bí n bá gbàgbé ọ̀rọ̀ yín. ẹ ki kí n tẹ̀ jẹ́jẹ́ o àbí bẹ́ẹ̀ kọ́ ẹni mi ó má dáadáa bíi ti fari ẹ̀yin ò lẹ́nu tẹ́ fi pè ni àmọ́ ẹ sì lẹ́nu náà ẹ fẹ́ pè é já ni ẹ jẹ́ ó pè é já ẹ̀yin ọba tẹ́ ń wí ni ṣàká ọba ọba tó bá ríru yín báyìí èèyàn amúlùúdùn báyìí tó pòun ò rí èèyàn kárẹ́ èèyàn tí èyí kú. fárí orò ọba ọ̀fọ́n yóò mọ̀ ṣiṣẹ́ ni. ẹ̀yin àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ́níyàn mọ́níyàn. wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní bá a bá lẹ́ni lẹ́yìn àṣìpọ̀ bọ́. èèyàn lásọ mi mo bá bojú ẹ̀ bẹ́ẹ̀ tí n bá mi èèyàn lásọ mi. <clears throat> àwa kọjọ ọba tí ó máa fọkàn rí ìyá láyé èèyàn ńgbà wa náà níyà. nítorí ìyá tó bí bàbá rẹ̀ ó ju lọ. gbogbo bá lé wà níbí èmi kọjá ẹni tí yóò pé kí rè é òrùlé o. ẹni bá sì gbìyànjú rẹ̀ látòní lọ mọ́ mọ́ kú mọ́ lójú mi. nítorí náà èmi ti kọjá ẹni tí ó máa sílé mọ̀yàn lórí sáà gbọ́ mi báyìí gbogbo ń tá a bá ní ẹ̀yìn lẹ ní gbogbo ohun tẹ̀yìn bá ṣe ni èyí tẹ́ ẹ bá bù mí ni wọ́n gbà èmi ẹ sábà tí ẹ ṣàṣetì wọn ní ṣàṣetì. ṣẹ̀kẹ̀rẹ̀ ló bá ń jó ṣẹ̀kẹ̀rẹ̀ ló bá ń jó oyè ní iyè ní bẹ́ẹ̀. kankan báyìí kí là á palu náà. bàbá ọ̀rọ̀ wa tọ́ pé ó jọ pẹ́lọ̀ ṣé bẹ́yìn náà mọ̀ ọ̀rọ̀ ọba fáriorò nínú ìlú tó ní gbogbo ògbúdọ̀ nájà ṣùgbọ́n pàtó lọ́nà bá a mú ń kọ́ ẹ wo ọjà mú ń lọ yìí adìẹ mẹ́fà ló wà ń bí mẹ́jọ ló wà ń bí ojú ọ̀nà mo ti ta gbogbo ẹ̀ tán. Hmm. bàbá wo ṣé bẹ́ẹ̀ ráyè ọba fáriorò lóde lónìí nígbà ayé ọba fáriorò kò jẹ́ kẹ́nikẹ́ni ó ṣòwò nínú ìlú wa yìí ó ní gbogbo ohun tá a bá ní ta fẹ́ tà lọ́jà. kò sì ní fẹ́ni kankan lówó ṣùgbọ́n lọ́jọ́ òní a à ń yọ̀. bàbá yẹbẹ mọ mi sọmọ níbẹ̀ sí ń wà nọkọ níbẹ̀ ọmọ dédé ránṣẹ́ níbẹ̀ ìwé sì wà ni o kéku kébé ku kẹyẹ kébé náà náà sọ dédé o. <laughs> bí gbọ́ ọ dáadáa ọ̀dọ̀ ti a ní pé wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tí. wọ́n ṣe ni ọgbàgbé pé tó lọ òkè ilẹ̀ ní ń bọ̀ bí bàtà bá ti ń dún kanlákanlá tí bàtà ń ibi dẹ̀mùdẹ̀mù ní ń padà bí bàtà bá ti á débi dẹ̀mùdẹ̀mù ó ṣètò tí bàtà ọwọ́ àbí ẹ èmi ọlọ́rọ̀ tí wọ́n sọ bí kò ṣe pé kí n fún inú lẹ̀kẹ̀ ọwọ́ mi kẹ́ fi kún tọrọ yín. ẹ ọmọ mi ń wò mó lọ. Ah, ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ owó ó jowó lọ mo bo ẹni ẹ̀ máa fowó lẹ̀. Ah, ó bò mí. mo bo ẹni. tẹ́yẹ́yẹ́ èmi nìkan tán. mo bo ẹni bàbá. Ah, àbí ìgbà yìí ọmọ ìsàn á o. èmi náà ò tí ì ta o àṣẹ ń lọ ọjà ni àmọ́ tí n bá dọ́jà tí n bá tà tí n bá máa fi délé ń kàn yín lára. ọ sì tà títà ń tọ́ mẹ́ta ẹ̀ẹ́ta ẹ máa lọ. ẹ wo àwọn ọlọjà ẹja yóò tẹ̀ mọ́ lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ máa kẹ́yìn èèyàn lọ ẹ máa kẹ́yìn èèyàn lọ. ẹni kálọ́rù olè mò. ọlọ́run ọba ìṣẹ̀dá olúwa. ó mú parí orò ó sì kú o. ọlọ́run ọba ìṣẹ̀dá ó nu ó nu ayé kan la fẹ́ rú mọ́lé. kò yé fárí ọ̀rọ̀ ni ọba tọ́jẹ jẹ tìlú rojú ayé ọ̀sọ̀rọ̀ rẹ̀ èyí tó jẹ tìlú òtòrò ayé ọ̀sọ̀rọ̀ rẹ̀ ònu òun ti gbàgbé ńgbà tó tó da lúrú pọ̀ mọ́ sàfà tó fọ́pọ̀ mọ́ yọ̀ǹgbà náà ńlọ́wọ́ á lọ ní gbogbo lèkú wa ń ké bí eku lẹ́yẹ ń ké bí ẹyẹ ẹ̀rí nǹkan ẹ jẹ ìmọ̀lẹ́ ẹ̀dá. ìṣe sọ́túrú ọ̀gbẹ́ nsúbú obìnrin kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ige ni ige ọ̀rẹ́ mi ọ̀rẹ́ yìí ige ige kan náà tí o mọ̀ pé ige àtẹ̀mí kankan náà nílùú yìí ah. kò sí nǹkan tó ṣe fún mi. mo ti kọ́ yẹn mo ti kọ́ ah, yẹn. Ah, kò tí ẹrú bó ṣe wà kó fẹ́ lé ẹkọ fi kùn bẹ́lẹ̀ kí ló fẹ́ wí. ige wọ́n bẹ̀ yín kọ́ bẹ́ẹ̀ ni ẹ̀dì ni ẹ̀dì wọ́n bẹ̀ yín kọ́ kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣe fún wọn. wọ́n sì fẹ́ sọ́mi di ọkọ ọkọ tí ò lẹ́nu ọ̀rọ̀ láàrin ọ̀dẹ̀ mo ní ọmọ láàfin ó ní wọ́n ń ṣayẹyẹ láàfin mo ní kí ló ń wá lọ́bẹ̀ bí ìlú bá tiẹ̀ tòrò mo nílé tèmi ò tí ì tòrò kó jókòó kí ló wá lọ ó wá sọ mí dọkọ yẹyẹ ọkọ tí ìwọ kí pàṣẹ nu lé mi kọ́ mọ́ mu lẹ. ṣe sùúrù sóti dán àbí ìtàn mi tó wà bẹ́ẹ̀. ó ní ìtọ́ wa lọ ni ẹnìkan lọ́lọ́ pàdé lọ́wọ́. Ah, bí mo ṣe wà bàbá. bọ́ọ̀ ni wọ́n ṣe pàdé ọkùnrin ah bóò ni wọ́n ṣe pàdé ẹkùn yìí ọ̀sọ́ mi ti dandan bóò ni wọ́n ṣe pàdé ẹkùn yìí tí mo bá. ìgè ah, ah! eh, ah! eh, eh. o jẹ́ mọ̀jẹ̀ kan dí ọ ìjọ ló fi ìṣe àti aṣọ yìí lẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣe ṣe tí fi gbogbo ọmọ ní tó pẹ̀lú dàgbà yìí nì. bá a ti fẹ́ra wa nù n tà fi ń ra wa nù bá a ti bẹ̀rẹ̀ ni wọ́n sì bá bẹ́ẹ̀ kú. ebi mo sọ bẹ́ẹ̀ àmọ́ tí mo bá mu ọ lélẹ́yìí tó ṣe yìí ní eléyìí tó ṣe yìí ó ṣe sùúrù náà wo mo ń bọ̀ jẹ́ ń rí ọ jẹ́ ń rí yẹrẹ ige ige ko ẹ lọ kò lè lọ kò gbọ́dọ̀ lọ lọ wà jókòó kò dà bọ bọ mọ bọ kò gbọ́dọ̀ lọ kò lọ bọ bọ jókòó bọ bọ bọ. bíkíbádá kò gbé èṣù bẹ́lẹ̀. sọ́nsọ́ lẹ́nu abẹ́rẹ́ abẹ́rẹ́ ń gún ni lẹ́nu ẹ̀yìn ọ̀ṣà rí mọ̀ fìlà bígun ayé bá balẹ̀ wọ́n máa dojú bákàlà màgbó yín bá balẹ̀ wọ́n á jẹ lọ. ayé o èyí ti ṣe oko tápọ̀lọ́ tábàjẹ́ oko tó bàjẹ́ ń padà bọ̀ wá bó so láìkú ẹ̀kìrì kò sí máa bẹ ní ọgbọ́dọ̀ fàwọn ẹ̀dá gbẹ̀dì láìkú mi èmi fárí ọ̀rọ̀ ṣèyíná fún wa mú kòkò iná ńlá lórí ajípa ní èmi ò tó pa ṣẹkẹrẹ mọ́dẹ̀ wọ́n fọba mi jẹ ah! ó kọjá ọ̀rọ̀ gbẹ̀mí. ìwọ ti gbàgbé ni wọ́n ní kí igun ọmọ ṣe ń jọ sí igun ṣe bẹ́ẹ̀ kó pa lórí àkàràmàgbò tó ṣe lọ́jọ́ sí kọ́ ìyẹn yọ gẹ̀gẹ̀ lọ́rùn. bẹ́ẹ̀ni. agbára rere tó ṣe bẹ́ẹ̀ jọ kìíní ṣe ló yẹ̀wò lórí sọ̀rọ̀sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. parí òrò wọ́n gbàgbé ni àwa àyà ayé àwọn ẹlẹ́yà sọ fún ẹ pé ọmọ rẹ la fẹ́ gbogbo ohun tó o bá sì fẹ́ irin tó o bá ti yìí ní dọ́mọ ọdún ni ìwọ sọ fún wa pé ìwọ ọ̀fọ́mọ rẹ lẹ̀ ọmọ àbúrò bẹ́lẹ̀ ọmọ ẹ̀gbọ́n bẹ́lẹ̀ ọmọ ẹbí bẹ́lẹ̀ ọmọ ẹran bẹ́lẹ̀ àwọn ọ̀fẹ́ a ní ọmọ rẹ gangan la fẹ́ bọ́ ọ bá sì filẹ̀ tó bá sì ń bàjẹ́ ọmọ ọdún ni láì ṣe bẹ́ẹ̀ lásán ni àbí kí n bọ wí. <laughs>

ojúbọ èṣù làwà yìí èṣù lájọ gbàròkò rẹ̀ ṣùgbọ́n ọfà dára rẹ̀ dànù ọlọ́fà ọmọ bíi òun tá sí mọ́ ọmọ kan sọ tí mo bí wọn mọ bí ọwà báyìí. pariwo kìkìdá kí wọ́n sọ pé ó yọ̀ǹda ọmọ yìí fún wa kò síbi tí awájà ẹni ò tó o ìwọ sàtọpa òyọ̀dẹ fún wa a mọ bá a ṣe rí àbí kí n mọ wí. ọ̀tàn. ẹ jẹ ara mi ni o jai ọlọbẹ. Ah. mo fara mi lẹ̀. ó fara lẹ̀. mo ṣe tán. ẹyin ó tàn. ọ̀sán gangan la gbé sáré wọgbó. ọ̀sán gangan la lùkọ́ sáré wọgbẹ́. ìta mẹ́ta bìdí yakata ti dààmú àlejò. ẹ̀yin ọmọ awo. ẹ làbọ̀ ìbọn ṣíṣe. gbà tí mo ti múra nínú ilé mo ti ń gbọ́ tẹ̀ ń sun yẹ̀rẹ̀ kí ló dé. ewúrẹ́ mi fojú kodo ó ti dí ọ̀bọ̀n ṣe pa àràjákùn adífá fún ẹ̀là òpìtàn tó ń lọ sótù wúfẹ́ á fún wọn níwọ̀ jẹ́. ìwọ wọn kàṣà ìsùn mọ́ wọn lápò ìwọ wọn kàṣà ìsùn mọ́ wọn lápò Ọ̀rúnmìlà o ìwọ wọn kàṣà ìsùn mọ́ wọn lápò. Ah, ọ̀rọ̀ yín wá yé mi wàyí o ẹ̀yin ọmọ yìí. bàbá ọ̀rọ̀ wa ò tí ì yé yín látìgbà tẹ́ ti bí wa dálẹ̀ ẹ ẹ̀ sunrun òṣùpá mẹ́ta nínú ilé yìí rí láti ìletò sí ìletò láti ìlú kìíní sí ìlú kejì etí rí bàbá kílẹ̀ ń wá. <laughs> ẹ káre ẹ ò ní làákàyè ọmọ ni ọ ẹ bẹlẹdùn àṣeyàn fún mi nù. No pé kí n máa káàkiri kí n máa ṣoore kí n máa tìletò kan bọ́ sékejì táwọn aboyún ọmọ bítíbitì rẹ táwọn àgàn máa tọwọ́ àlàbòsùn àwọn tọ́nà bá sì ti dí tó pojú rẹ kí n tún ṣe kọ́nà ọ̀la fún wa péré gidi bí mo ṣe yàn án nù. bàbá ó wá sọ wá jìn ilẹ̀ ti sú ẹ̀yìn tó di lọ́la kẹ́ tó máa lọ. àsìkò tó lédùn àní máa lọ rèé kìlọ̀ kan wá rèé fún gbogbo yín o ẹ ṣera yín ní òṣùṣù ọwọ̀ ẹ má bára yín jà ẹ̀yin ẹ̀gbọ́n ẹ fà àwọn àbúrò yín mọ́ra ẹ̀yin àbúrò náà ẹ má wojú àwọn ẹ̀gbọ́n yín o ẹ máa ṣe rere n ò wá ní lọ̀lọ̀ ẹja tó lọ́lọ́lọ́ tí ò dénú ibú n ò sì ní lọ̀lọ̀ kàṣà tó lọ tí ò dálé odò èmi ò ní rìnrìn ẹlẹ́dẹ̀ o tọ́ra jẹ ẹ̀wọ̀yìn lọ bẹlẹ́dẹ̀ jẹ èmi ò padà wálé láìpẹ́ torí pé bẹ́wúrẹ́ bá jẹ lọ yóò padà wálé o pàgùtàn bá jẹ lọ o yóò padà wálé o ilé o mo ní ìgbàgbé o. yàtẹ̀ ilé ìra a ò ní lọ sí bàrà ọjà fẹ́rẹ̀ ilé ìra o a lọ sí bàrà ẹ̀wé. Uh... òṣèlè òṣèlè. òǹtẹ̀yẹ òǹtẹ̀yẹ òǹtẹ̀yẹ òǹtẹ̀yẹ òǹtẹ̀yẹ bẹ́ẹ̀ ti jò wèrè. agbada aláṣejù lóní gbogbogbò wọn ti sọjú domi gbóná. kọ́wé wọ̀lú o àṣàkáṣà àgbọ̀dọ̀ mi fẹ́ àṣà tó bá mi fín ikú abẹ́rẹ́ lọ títí tí wọ́n fi parí lọ́dẹ̀. ẹ dákun bàbá ẹ má bínú ìrí yín ẹ dákun. mo ní wọ́n sí mi àgò kí kẹ́dìyẹ tì títí tí wọ́n fi parí tí mo fẹ́ ṣe láàrin ọ gbọ́dọ̀ mi fín bí má sì lọ tán ẹ̀mí rẹ̀ ń bẹ ní ewu. àgùntàn bọ́ lọ́jọ́ jẹ́ ro bí a fẹ́. ògìlọ̀gìlọ̀ ẹran tí bá wọn dẹ̀ dẹ́gbẹ̀ta ẹlẹ́sẹ̀ wápéwápé ọ̀kárẹ̀ wọ́n lọ jíṣẹ́ fún ìlú onígun kágùnkù wọn ò kágun wọn kò wọ́n sì lọ̀pọ̀ lójúkú wọn wọ́n lọ jíṣẹ́ líle fún wọn kó forọ́kù wọn kó o fojú wọn rárò kí kékeré lé kí wọ́n ya gbó kágbàlagbà bẹ̀ kí wọ́n fẹsẹ̀ rìn kúrò lẹ́ẹ̀dẹ̀ lọ́rẹ̀ èjì nílẹ̀ jàkùtà nídìí àgbo wọ́n faṣọ pupa fẹ́jú fún ọ ó yá rìn. ọ̀kárí. Okay jẹ́jẹ́ ni ọmọ lọ torí jẹ́jẹ́ ni ìrànwú aláǹtakùn. lẹ́yìn wákàtí kan tí ń bá kúrò láàrin yìí ẹnikẹ́ni ọ̀gbọ́dọ̀ mi fín ẹni ọba gbójú gànà wòran ojú rẹ̀ ọ̀lẹ̀ bọ́ bàbá tẹ̀sí àgẹ̀rẹ̀ lẹ́nu ọ̀nà ọ̀yàrọ̀. wọlé ìwọ ọkùnrin kó dìde fún mi lójú ọ̀nà. ọmọ táwọn ẹgbẹ́ rẹ mọ̀ sí ni ó wàá ta pa tó bá ti ta pa ń wàá yí kìtì ọgbòrí mi kọjá. èmi ò ní tán pa ń wọnú ilé. aláìlérò ara galatia mi ni ọdá lóúnjẹ fún mi ìwọ ni wọn lọ sọ́dọ̀ ìyá rẹ ìyá rẹ lọfẹ ọ ni àbẹ mi mo fẹ́ ọ. Ah, bẹ́ẹ̀ni. <laughs> ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀ ni kí n tọ́ bí wípé mo lọ́kọ kí n mọ̀ ní ìyàmọ́ abẹ́ ìmọ̀ gbọ́n tí n bá mi sọ. ẹ máa gbalẹ̀ ìyá rẹ lọ. ọwọ́ yìí ọwọ́ yìí ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. ṣé ìyá rẹ lọ fẹ́ ọ ni àbẹ mi mo fẹ́ ọ ṣé èmi láláṣẹ lórí rẹ ni àbí wọ́n láláṣẹ lórí mi àbí ìyá rẹ dáná fún bàbá rẹ yóò ṣojú èmi àti ẹ bó ti wà yín lónìí yóò ṣojú èmi rẹ. ṣé o wá rí gbogbo worowóró tó ń ṣe ọ sọ lójú ìyá mi o. kí ni n ò lè sọ n ò sọ n ò tuntun sọ. tó àbọ̀ wá sọ ajẹ́pọ̀ máa lè ní ọ. ọmọ àlè nìwọ náà sórí kó tó wọnú lẹ́yìn àyìn yóò lájọ sọ ó pè ìyá rẹ wá ó pe bàbá rẹ̀ wá ó sì pe gbogbo àwọn ará ilé wa àjò wa jókòó sọ bóyá gbà ló wọlé bó o sì níwọ̀n bí bẹ́ẹ̀ kọ́ sórí rẹ mo bù wọ́n lé yín èmi mo wí bẹ́ẹ̀. mọ yíkele mọ yíkele mọ yíkele bẹ́ẹ̀ mi lọkọ ni bí ìwọ lọkọ ni àjọ ìwà ni ìjà pàlàjà pàlàjà bí ẹran mọ̀lẹ́bí ṣé wọn fún wọn lóúnjẹ ni bíbí kú bí járe oríwó pàlàwó pa ṣẹyà mọ́nà júmọ́ mọ́ mo ṣe ń fẹ́ júmọ́ ni wọ́n fẹ́ júmọ́ mi wọ́n fẹ́ júmọ́ mi wọ́n fẹ́ júmọ́ oúnjẹ bíbí kú bí ó mo ṣe ń fẹ́ jú. wájú ẹ̀dá. lóòótọ́ làgùntàn àbàmì ìwọ̀lú ọlọ́run ìjọ mi mo sì ti múra tán kí n bóde lókè mi nìbá forí kó. yéé. ẹ àgùntàn ti tẹ̀síwájú dìde ọmọ àlọ́ ilé ìyàwó gè ìyàwó gè ìyàwó gè dáràn ọlọ́pàá jẹ forí kọ́ńtì ẹ̀sẹ̀ tèmi ìyàwó ògè táyé wà ní ọ̀hún táwọn ìyàwó lè yí dédé yọ yẹn báyà ọlọ́mọ sànú yẹn táyé wà ní ìyàwó ògè mẹ́ni torí ọlọ́run kí n máa forí kó ètò yọ ọlọ́run ẹ ẹ iwájú ilé tèmi ti á jẹ́ báyìí ẹ ẹ bá rí i pé kú ń bẹ láyé mi bẹ́ẹ̀ bá pàdé ara yín bẹ́ẹ̀ bá fi sílé ìbò mi ilé wájú tèmi ti òkú aláboyún lolúwa rẹ̀ fojú kó báyìí torí ọlọ́run ẹ ah, igi ọgbọ́n o igi ọgbọ́n o ọ̀nà bí lórí ibú ìgbà wọn wọn là ìbọn àpapọ̀ yẹn ìyàwó gè ìyàwó gè ìyá ẹjẹ́ àlọ́ ẹjẹ́ orí ló ti fẹ́ wọ́n sí tẹsẹ̀ yìí. lílọ kíkan o ẹni tí ọba mọ̀ bọ yóò ṣe bí ọ̀bọ ṣáwa máa lọ láì rí. mú máa yí àyàn ọmọ bá a jiyàn tí olúkálukú ti rówó jẹ ọmọ. ẹ wọ ẹ kìlọ̀ fún ìyá àgbà o kó mọ̀ bù mí tó bá bù mí èmi ò bù ọ padà o. ṣé ní tí ìyá ti wá wí yìí ti wá pọ̀ jù ẹ ṣó ti dìjà ni. ní ìgbẹ́tẹ̀nu rẹ sí o ah, ah. dákun mọ́ dá sí o mọ́ sí o. ẹ dákun ẹ jó bú mi dáadáa jó lù mí kó wọ́ mi bí ìka rẹ̀. Mm.

àṣẹ ní péjọ ọgbẹ́ sùn tiẹ̀ tán àbí bẹ́ẹ̀ kọ́ ọwọ́ ẹ̀kúta ni ẹlẹ́ni ò sanwó tiẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ akéésù mọ̀dá àgbà òṣìkà ò lè tiẹ̀ ní ọ́ bí tí wọ́n ò lè ní ọ́. èmi ló ní akéésù má sọ ẹni tó ní mo kéésù mo sọ onítọ̀hún ò ní súlẹ̀. ò ní súlẹ̀ ò ní súlẹ̀. ọjí ah, ṣe bàjẹ́ ìyá báyìí nígbà tí èṣù kan ọ̀ṣọ́wọ́ rẹ̀ gàgàgàngà ọgbọ́n ọgbọ́n wọlé èkì èṣù wà kẹtẹ lomi yìí sí wá wòrò kò mọ̀ yìí sáàní sọ fún yín. ó lè àgbàyà àgbo fún. èmi tí ẹ èṣù kan lè tẹ ẹ kó fún irọ́ lẹ pa o. bàbá àgbàlagbà tẹ ẹ jẹ ni o ẹ má fojú ọmọ kékeré wò mí o ẹni bá fojú àgbàrá wo kú dẹ olúwẹrin yóò gbé lọ abẹ́rẹ́ mi tó sì kéré kì í ṣe mímì fàdí o wò mí wò èmi àjànà kú ọ̀rọ̀ bìtì wọ́ọ̀lù ni mọ́lẹ̀ bí èbìtì àjẹ́ǹkì olókùn padà bàbá tẹnuwó ẹ̀bọ̀rẹ́ lè kò sí àfẹ̀mí nìkan èyí tó sọ yìí tí bá wa kówó ọ̀hún fún ayé ló ti lọ ní àbáṣà láìlú. ayé yìí ni tí ẹ bá wá ní ìní ná owó ìní ayé ẹ̀yin yín ní ti ná owó yìí. mọ́mọ́ bá fọwọ́ àyà mọ́ o yẹn o olójú kan tí tí ìjagun ọ̀gàn tọ̀ wò wò ìwọ ṣètò ọba kan kéèsù rẹ̀ lé lọ ọwọ́ aranjú rẹ̀ ràn gàdán ọwọ́ amọ̀wọ́ bíi chẹ́ọ̀chì náà. ẹ fúnra yín sọ nǹkan kan. àpò ni sí ọ. ẹ ẹ pọ owó ọ̀hún ọ̀ wá ní ìgbà àmọ́ fún èyí tó sọ yóò ò ní kíje. ìwọ lásìkò rádaràdà ìbá àní kíje àìwọ àbùkù tó kàn lọ fi ṣe yẹn ọwọ́ àyẹ̀wò àní kíje kẹ̀kẹ́ owó òru owó àjà tí mo ṣàpọ̀ àkúyẹ. wọ́n lò ní kíje o tí ayé máa bàjẹ́ ni máa rí pé mo kú wò Àjàdí máa lọ ṣó fẹ́ máa gbọ́ nǹkan tá a fẹ́ sọ ni. Àjàdí ṣé o rò pé yín máa tijú máa lọ bọ́kọ bá mojú àyà tán aláìní a sì yẹ bá. kébi o máa lọ máa lọ. ọ̀gẹ̀dẹ̀ mi yóò kókó yín yóò tán ìsinmi méjèèjì burúkú o. mo wá fẹ́ kẹ́ rántí o ọ̀bẹ mi tó gbére ìbejì yín ó sì lè bàjẹ́. mọ́yẹ ni sórí tí mo fẹ́ bẹ́ ẹ sọ mo fẹ́ ká tètè ṣègbéyàwó wa gbogbo àwọn ẹgbẹ́ mi náà ti ṣègbéyàwó náà ti bímọ ó tún kàn mí èmi náà fẹ́ bímọ. bímọ tẹ́yìn bá ti ṣetán àti bímọ èmi ò tí ì ṣetán àti bímọ ọmọ ọdún mélòó lèmi kan tí mo fẹ́ máa bímọ sí. Hmm, wọ́n sọ bẹ́ẹ̀ náà torí rẹ mi bá ọ̀rẹ́ mi àjàdíjà tẹ ìbínú lọ wá rántí o ojú kan làdá ní o bó bá di méjì ó di dànù ogun sì náà fi jà o. tẹ́ ìbínú lọ ni ẹ máa lọ. ẹ ẹ kí ló dé o kí lẹ fẹ́ dìdìrín abọ́ gàrí kí náà fẹ́ gbọ́kọ́gbọ́kọ́ sórí òlé gbọ́kọ́ sí mi sọ́la orí àgbọ̀ òlé gbọ́kọ́ sí mi sọ́la aṣẹ́wó. àfigèlè gbọ́kọ́ má gbà tèmi o àfigèlè gbọ́kọ́ má gbà tèmi o olójúgun bíi bẹ́ẹ̀ lẹ́yìn ẹsẹ̀ ṣóńṣó àfigèlè gbọ́kọ́ má gbà tèmi o. èmi ò lẹ́gẹ̀ẹ́bù tẹ́ bá máa ja ẹbọ́ta ká lura wa jàgìnìdá wa lọ́gbọ́njẹ fọ́ọ̀kọ jàgìnìdá wa lọ́gbọ́njẹ fọ́ọ̀kọ ṣebí lé ló bá wa ṣe bá wa níyálé jàgìnìdá wa lọ́gbọ́njẹ fọ́ọ̀kọ. tí máa gba lórí wa wọ ọ̀nà lọ. ó tó ń bẹ̀ mọ́ bu mọ́ bu ó ń sì lọ lórí ó fẹ́ nà mí ó fẹ́ nà mí ó fẹ́ nà mí èmi ò fẹ́ wá nà mí fẹ́ fẹ́ yìí ó fẹ́ fẹ́ yóò lọ fẹ́ wá fún ọjọ́ yé yé. ẹ̀yin wèrè ṣé wọn náà ẹ ti pa báyìí kí ni. jíjẹ wà ẹ jíjẹ kó má bá mi jà. wọ́n sórí èmi ò ní bọ́ ọjà lónìí ọjọ́ ìjẹmi rẹ̀ ń sèǹì tí ó gba ọmọ bọ́ ìfún sọ́jọ́ mi ìjọ tó bá kèmí rẹ̀ ń kọ́ bí ejò àjẹ́ lọ́jọ́ náà ni. jọ jíjọ náà tẹ bá pàdé lẹ́ẹ̀ mọ̀ pé pàdé yàn. ẹ máa bọ̀ ṣọ́dọ̀ fẹ́ jà ni ẹ máa bọ̀ ẹ máa lọ ẹ má jẹ́ ká jà. èsì lọ lọ bí ẹ ṣe ṣe. pẹ̀lú ọ̀rẹ́ mi fún ìrẹ̀jẹ̀ á máa lọ olórí burúkú lọmọbìnrin yìí o tí bá ṣe lẹ̀ tó yọ̀ mí mẹ́tàlẹ́ ò tó bẹ̀ náà bí ré. mo sì sọ fún yín o mo ní ẹ má jẹ́ àwa bọ́mọdébìnrin yìí pé péré ni o sáà tí wàá jẹ̀bi bá ṣe wàá gbèjà rẹ̀ nù ni. Ah, ah. ẹ má dá lóhun tó pé wa kó àníṣe. àrò àrò lóye àrò lóye àrò ìgbè ìgbè àdúgbò náà ti ọmọ lẹ́tẹ̀. n ò bá kìkì wá yìí kí ló dé n ò bá kìkì wá yìí wọ́n ṣe fi ń joyè àwòdì kan náà tẹ̀lé ìgbẹ́ díẹ̀ ẹ joyè láàrin ìlú ẹ̀ẹ̀mẹ̀tò olú kankan ṣe àgùntàn pààyàn láti bíi ijọ́ mẹ́ta ó ń pọmọdé ó ń pàgbà ẹ̀ẹ̀rí nǹkan kan ṣe sí débi pé ó fi pa ìyàwó tèmi ó wá pe ìgbé àdùbí ẹ dáhùn. olóyè lọmọ bá sọ̀rọ̀. mo mọ̀ bẹ́ẹ̀ ẹ kú oyè. adìẹ ńlá agùn ìyá ara ẹ̀ ni ò já mọ́. agùn ọ̀tá agùn ni bá agùn bá tá agùn agùn ó jáde lára ìdíẹ èmi mo wí bẹ́ẹ̀ ẹ wo bẹ́ẹ̀ bá mọ tó yẹ kẹ́ ẹ ṣe ẹ jẹ́ yá ọgbọ́n láàrin àwọn aráàlú mo fún yín ní ọjọ́ mẹ́ta tẹ́ ẹ ṣe kí ni bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wá àgùntàn tí ń pààyàn káàkiri tẹ́ ẹ bá wá jáde ní tẹ́ ẹ ṣe èmi ó ṣe o wọ́n gbé ìbọn gbogbo àgùntàn tí ń bẹ nílùú yìí wọ́n bẹ̀ sí pa wọ́n wọ́n á lè wá fẹjọ́ sùn yín o wípé ìgè àdùbí ń pa àgùntàn káàkiri wọn lágùntàn jẹ o àgùntàn ti ń pa ẹ̀mí wá káàkiri bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́. mọ̀ ṣe bẹ́ẹ̀ igé igé á. mo ti mọ sọ fún yín ti pẹ́ mo lè ti fẹ́ràn eré pàdún mo lè léra yín kiri lọ nínú igbó báyìí. ẹ lọ́jà níta ìrè ràdà. ìrè ràjà ọ̀rẹ́ wa tí ọmọ yẹn ní ìbàdàn kọlá rè gbèjà. ẹ rè jìjà kadì ẹ wo ọyẹ yín làbákẹ́ yìí làbákẹ́ wá dà. ó wà ó wà ń bẹ ó wà ń bẹ. kí ló ṣe é. ó ti kú. làbákẹ́ sí kí ni kí ló pa kí ló pa. ọmọ yẹn ni ló fi nǹkan gbà làwọn ṣe ṣe kíni. àwọn ọmọ inú tẹ̀mí jẹ́ wọ́n gbé o bàbá pé ẹ nílò ẹ̀wọ̀n fún mi. Kilo, kilo. ẹ ti dé ẹ ti gbọ́rọ̀ pé nǹkan yín káàkiri ni. ẹ wá lọ pọ̀ wá kò sí ní tẹ́ẹ̀fì mi ṣe èmi mo wúbẹ̀ gbogbo yín ni mo sì bá tán kọ̀ọ̀kan ẹ gbọ́dọ̀ lọ́wọ́ ẹ ti dúró dèmi báwọn. ẹ gbọ́dọ̀ lọ́wọ́. ẹ gbọ́dọ̀ lọ́wọ́. kan báyìí ní ìpẹ́ mi. ìlànà pẹ́ mi ló mo pè ọ́. èé ṣe etí mi ò di ẹ̀ mẹ́ta ní. wọ́n ní bó bá pèèyàn lábì fúnra ẹ̀ rà ẹ̀. ṣé béèyàn mọ́ pà fún rẹ̀ mọ́ ni wọ́n ní bó bá sì pèèyàn lórí ohun tó ń wò yìí ó mọ gbọ́ mẹ́ran jó. èé ṣe ọ̀rọ̀ yìí àbí mi. ó náà ni o kí ló wáá dé kò sí ẹni ó fìyìn lọ́wọ́ láti pa bó ṣe ọmọdé pípa ni pín bẹ́ẹ̀ rágbàlagbà pípa ni pín èyí ti gbàgbé ni mi bẹ́ẹ̀ ni wàá béèrè owó èṣù tiẹ̀ lọ́wọ́ yín ṣé bẹ́ẹ̀ tàka sígbà tilẹ̀ ní òní kìjẹ ṣé bí kò kìjẹ ẹ ti pa jẹ. wọ́n wá ní èmi mo pa. ẹ̀yin lẹ pa bàbá bàbá pààyàn pààyàn ẹ ti pa títí títí tí ẹ sì síwọ́ fọmọ yín ó ti pa làbákẹ́ o ọmọ adéọlá. ọmọ mi wo. mélòó lẹni ìkan náà yẹn náà ni. ọmọ yẹn ni o mo yẹn ni ọmọ yẹn ni o. Hey! wine ọdún. ẹ ó kalẹ̀ o. má kí ni o payanpayan. yóò dáa fún ọ ọdìrì wo àwọn tó wà lórí ìjókòó yìí ta ló dámọ̀ nù wọn. báà mi ẹni tí mo mọ̀ ni. ọmọ dáadáa kí ló dà wá àti ẹ̀bùn. òun àtàwọn ọ̀rẹ́ wọn wá pàdé mi lójú ọ̀nà wọ́n sì bá mi jà lẹ́yìn tá a jà tó lúkálukú dẹ̀ túká ni kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ni. tó ọmọ mi ọ jèrè irọ́ ló pa náà bó o tọ́. ó tọ́ ni bàbá ó ń fọkọ ọ̀rẹ́ mi ohun tó gé ń pa àwọn ọ̀rẹ́ mi jọ ni a sì rè dẹ́bù rẹ̀ lọ́nà àmọ́ ohun tí mo rò kọ́ mo bá ó gbé kínní ó sanlúgbó pì ó gbé kejì náà ó sì sanlúgbó pì bẹ́ẹ̀ náà ìkẹta bá a sì tún kánù la sì ń relé wa níbi a sì ti ń lọ lọ́nà làbájókòó lábẹ́ igi apẹ́ àsinmi bágùntàn bọ̀lọ̀jọ́ ṣe yọjú nù ló bá pa á làbákẹ́ ọ̀rẹ́ mi ibi a sì ti ń kéré lé lọ́nà làpàdé yẹn làbákẹ́ lọ́nà wọ́n bá pé làbákẹ́ ńkọ́ a sì pé mọ́yẹní fi fò kápá. ọmọ yìí ẹ sì tó yẹ túlétúlé torí ọlọ́run ọba ṣé ẹ mọ̀ pé ẹ lè torí àgbò méjì kọ̀kọ́tò ẹ lè pààyàn. tó ti jẹ́ pé lórí ọ̀rọ̀ ọmọ tó kú yìí ìyá rẹ̀ bẹ lórí yókù yóyè àwọn tí mo ti bọ́ra àbúrò mi já ó kó bá mi. ẹ ṣeun yóò dà fún yín èwo wà lẹ rí lọ́bẹ̀ tẹ́ ẹ wá rú ọwọ́ tẹ́ fi ń polongo ọmọ mi kárí ayé pòun ló fò kàgbá àyàn. nígbà tó fi àjà àwọn ọ̀rẹ́ mi mo sì fẹ́ wọ́n fi àjò òun náà. àròjù àyà bẹ́ẹ̀ rí ẹ̀yìn mùtúmù wà. ẹ ń wò mí ra ẹ gbà mí ọba tó jẹ tìlú ètò ayé ò ní gbàgbé èyí tó sì wá jẹ tí ìlú bàjẹ́ tó dá oró ayé ọ̀mà ní gbàgbé o àbí ewu ń ti àgùntàn ọ̀lọ̀dọ̀ tí ń pa kúkúrú tí ń pa dúdú tí ń pa pupa yìí tí ń pa gíga tí ń pa dúdú. Adéníkẹ́ ó ìyá mi irun rẹ ṣe wá rí báyìí. ìyá mi ẹ̀yin ẹ̀ wo rí yín kí n worun mi ṣé ìdọ̀tí ń bẹ lórí mi. mi bẹ́ẹ̀ yẹn àgbà lẹ máa ń pa lóore pé ọmọ ọba jẹ ṣòkòtò yóò jọ kíjì pa. oró wà lára rẹ ọmọ tèmi ó ṣe fún ọ torí èmi ò dirun rẹ wọn ò tù mí ìsìn wọn sì dì sí ṣùkú wọn ò wá fìlẹ̀kẹ̀ sí yìí èyí fìlẹ̀kẹ̀ sọ́rùn rẹ tán bá rí ọ wọn ò dọ̀ ọmọ pé ọmọ ọba nù gbogbo èèyàn mọ̀ sọ pé àkábíyèsí o kábíyèsí o dúró dèmi jẹ́ ń lọ rè mú lànà wá. ẹ ṣe ìyá ẹ ṣe ìyá kábíyèsí kàdé ọ̀pẹ lórí kí bàtà ọ̀pẹ lẹ́sẹ̀ kò forí adé gbẹ̀yìn o wọ́n ní wọn ò rírú eléyìí àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ òsì ní tóbi títí káfọ̀bẹ bù láyé bàbá yín láyé àtijọ́ bí nǹkan kan bá le tó rọ̀ bá rú báyìí wọ́n á mú ọkàn wọn fi kéèjì wọ́n sì bi Ọ̀rúnmìlà léèrè pé ọ̀nà wo làbáyọ ǹjẹ́ ti béèrè lọ́wọ́ ọ̀fà. Adénìkẹ́. Adénìkẹ́. Ah! ni. Ah! Èmi bàjẹ́. Adénìkẹ́. Adéníkẹ́ ọmọọba kábíyèsí kábíyèsí irọ́ àwọn tí mo rí tí wọ́n sùn lé wọ́n ti jòkó kábíyèsí ò sì fò gbọdọ̀ fojú wò ah, ìwọ irú ah. ah, kílè irú kílè irú kílè wọ́n lọ báwo la ṣe ṣèlú yìí sí báwo la ṣe ṣèlú yìí sí kọ́lọ̀ ń kó ayọ̀ lórí ìlànà àtìgbò yìí ó wọ́n lọ. that day kábíyèsí kábíyèsí ah nǹkan ṣe tí lóun yóò bá a tò mí. kábímọ ilé ah, kà pé kà pé o kárí láì ẹ bàbá a máa pé o bá dágbà ìgbà kù hmm. òṣùpá méje tí mo ní o ṣe ẹ sì pé lónìí nù yá mi nù bí bẹ́ẹ̀ bá kọ́ àmọ́ ń gbádùn lọ́dọ̀ rẹ̀ ah, ń gbogbo ẹ sì máa wo èmi rò pé bóyá ìbágbé wa ò bá yín lára mu. Ah, ó di dandan kí n jíṣẹ́ tẹ́lẹ́dùn àrùn mi ni pé kí n tún lọ bòmíì bí bẹ́ẹ̀ bá kọ́ ni bí kí n máa bọ́ ọgbẹ́ lọ ló ṣe mí mọ́ wàá gbàgbé gbogbo kìlọ̀ tí mo fún ọ pàápàá jùlọ ifá òyìgí tí mo dá fún ọ òyìgí ọta omi òyìgí yìgì ọta omi ooo. Oyigi igi ọ̀tá omi. ẹ̀pẹ́ bàbá. òyígí igi ya òkú mọ́. òyígí igi ọ̀tá omi. wọ́n gbàgbé o wọ́n jẹ́ gbàgbé. àti pé àwọn aráàlú kágunkò hmm. wọ́n dọ́dọ̀ ẹ̀ tán báyìí o. wọ́n dé tán wọ́n ń bọ̀ àbá ọ wọ́n ó sì bì ọ́ lọ́wọ́ nǹkan kan ohunkóhun tí wọ́n bá sì bì ọ́ pé kó o ṣe fáwọn mo fi elédùn àbẹ̀ ọ́ ṣe fún wọn torí pé tọ́ ò bá ṣe ah! gbẹ̀yìn náà lè kóró kọ̀ á ní kóró fún wa mo fẹ́ kó o ṣe torí pé ẹnu tí ìgbín fi bóríṣà ni ń bọ̀ àfi lọlẹ̀ kábíyèsí ló ti gbọ́ ìwọ náà lọ́ọ́ máa rẹ́yìn ọ̀rẹ́yìn àwọn ọ̀tá rẹ̀ torí páyéré ní rẹ́yìn olóko èṣù ní rẹ́yìn ẹni ó rí ọ̀pẹ ní rẹ́yìn gbódúdú ọlọ́mọ rẹ́yìn àwọn ọ̀tá rẹ̀. tó ìlọ́yà mi <laughs> ìlọ́yà <laughs> ẹ̀jẹ̀ máa ń gbẹ́rù. <laughs> mo kí yín o gbogbo ẹ̀yin aráàlú wa ìdí pàtàkì tó mú wa pe àpéjọ yìí lónìí ẹ̀yin náà mọ tí ń ṣẹlẹ̀ ní ìlú wa yìí lórí àgùntàn bọ̀lọ̀jọ̀ tí ń pa wá lọ́kọ̀ọ̀kan ni ẹ wo tí ọmọ tálíkà bá ń kú nínú ìlú àwọn olówó wa wà á ní nǹkan burúkú lọ. níjọ́ tí kìíní bá wá kí ọmọ ìjòyè kan mọ́lẹ̀ gírì tó bá pàjẹ́ pì í á ní nǹkan burúkú wọ̀lú. pípéjọ wa lónìí á wà máa lọ sí ààfin báyìí. àmọ́ bá bá ṣe ń lọ sáàfin ń wọ̀ fẹ́ jàkídíjà kan kí gbogbo wa ká máa lọ wọ́ọ́rọ́wọ́ ká lọ fi ẹ̀hónú wa hàn ọba wa bẹ́ẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí kò tẹ́ wa lọ́rùn wọ́ọ́rọ́wọ́ ni mo fẹ́ ká ṣe. àní lọ wọ́ọ́rọ́wọ́ kí la fẹ́ máa lọ wọ́ọ́rọ́wọ́ sí nígbà tí àgùntàn wọ àárín ìlú tó ń pa kúkúrú tó ń pa gúngùn tẹ wá ní ká máa lọ wọ́rọ́wọ́ ẹ já kó igi àti ọ̀pẹ ká ya bá kábíyèsí láàfin. èmi fara mọ́ ohun tí bàbá yìí sọ o wípé ká má lọ wọ́rọ́wọ́ o ṣe rí àgùntàn bọ̀lọ̀jọ̀ yìí ló wọ ìlú tó pa èdè àdìdí tó tún pàyàwó rẹ̀ toyúntoyún àní lọ́wọ́ rọ́wọ́ o. ẹ wo ìkẹ́ níbọ̀ lára wọn yìí. kí mo ṣe kí mo kí mo ṣe bí olóyè mọ̀ ní mi àbí ẹni sọ́dọ̀ wọn kú mọ̀ nù olóòyè ojú lápò ìpè tó ń dà mí láàmú ẹ ti jẹ sáré ju ẹ dákun ẹgbà mi. kí ló ṣe báwo. kí n mo ṣe. wọ́n fi ìgbóyàwó ni ẹ lè bá nìyẹn. àgùntàn dúdú wà lù àgùntàn dúdú ń dà lúrú ó ń pa gbogbo èèyàn láàrin ìlú ẹ rí nǹkan kan ṣe sí. ẹ sì dé ilé ẹ ní kí lẹ ṣe ẹ ṣe mẹ́wàá tí ò yẹ yín ọ̀pọ̀ ju tó yẹ yín lọ ó yẹ káyìn náà mọ̀ pé ọmọ ń lukùn kì fẹ́ lu òtún àwa náà ti dùn a ti ṣe ìpàdé pẹ̀lú kábíyèsí a ti gbé awo láti ṣètò kí n tó ń wò lè fún ẹ sì rí i pé gbogbo ilẹ̀ mo gbádùn lásìkò yìí. ẹ̀wọ́ ẹ̀yin aráàlú ẹ má jẹ́ bàbá olóyè sọ̀rọ̀ níbi ìtàn àfi tá à ń lọ gan-an ni akọjú mọ́ ẹjẹ́ máa là sí o. ẹ wo bàbá olóyè òjò wọn ní ní bàbá rán tàbí ṣùgbọ́n làrẹ̀ mẹ́ ojú mi tó pàtó báyìí ó ń lò dodo ààfin àjọ mójú débẹ̀ ni ọ̀yá ẹ̀ ń so wájú wa ká máa tẹ̀lé. òjò ọ̀dà ẹ̀sìn mi jẹjẹ ẹ̀sìn mi jẹjẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ń bá bọ̀ ojú mi rí ní tójú òrírí etí gbọ́n tétí ò gbọ́ rí ẹ wò mí bàbá ńgbà tí n ò mọ tí n ò sọ mọ́ ni mo wá ṣàlàyé fún wọn pé ah, a ti pé awo ló wá mú àwọn olóyè gbìmọ̀ pọ̀ lákòókò fi wá pè yín gan ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí o tún rọ ọ̀run hmm. ẹ kábíyèsí ó sún wa ó tójú sún wa bàbá. ẹ ifá ní mímọ̀ bí fàlà bí fàlà kọ́ni kan ní. àwò wá ifá àwọn awo ìwọ awo bó bá ti rí ni owí má fi bi péré má fi re pé bí má fò lòlò fọhùn. Hmm. Hmm. Hmm. àbọ̀rọ̀ eh, awo kí ló wí. Oh. ẹ làbára àgbọ̀nrẹ̀ gùn orí tèmi rèé o ifá ìfá hmm. ńlá rèé o ìfá ní ikú máa wo ikú ò gbọ́dọ̀ pawó àrùn má gbàṣègùn àrùn gbọ́dọ̀ ṣàgbàṣègùn ikú ṣe bí eré bí eré ikú pọ̀ lámòfé ikú ṣọbẹjì wó kọrin kése ikú pòdè ibùdó ọmọ ajẹbíyọ ó wá kú jẹ́ káyín fá tí ń ṣọmọ ní gbọgbọrọ aṣọ àwọn ìdèǹdè tó ń ranra ejò méjì ń jà lókè wọ́n di mọ́ra wọn kìtìpa kìtìpa wọ́n di mọ́ra wọn kìtìpa kìtìpa a ò mọ bí a ò mákọ nínú wọn adíá fún ọ̀rùn mi là ìtọ́ni kó fa àyè gàlà rúbọ kó má ba bákú lọ bàbá bá gbọ́rú ẹbọ rú ó gbèrò pé ó tù ẹbọ ọ̀hún fín ẹbọ ọ̀hún dà ìjẹ́rúrú ẹbọ ní gbé ni àìrú ẹbọ kì í gbé nìyàn bá a bá rú kéré ẹbọ adà púpọ̀ àìrú ẹbọ ní òṣùwọ̀n hmm. ikọ̀ ọ̀hún sọ̀rọ̀ ó pọ̀. Hmm. ó jẹ́ bó ṣe jẹ́ o ẹ̀yin olóyè bíṣẹ́ ọ̀bá ti pẹ́ ní àìpẹ́sẹ́ wọ́n ní ààyè gálà ní ẹrù lẹ́bọ tí ló fi tùbà tí ó tùsẹ. ààyè gala hmm. níbo láti rí yun. Ah, ẹ dákun ẹ fi èdè inú bọ́dọ̀ ṣe rí ọ̀dà kí la ní olú ọdẹ fúnlẹ̀ yìí pé ah, bá tó olú ọdẹ àti gbogbo wa mi bá a jọ ń ṣèlú ni wọ́n ní èèyàn tó bá mojú ògún ó ní ẹjọ́ pabìrè kí ẹ̀kọ́ tí ń bẹ lórí iná ó tó tán olúọdẹ àtàwọn ọmọ rẹ̀ wọ́n gbọ́dọ̀ mú ààyè àgbọ̀nrín wọ ààfin yìí. ọ̀tán bá a bá rí gàlà a máa rẹ́ni sí ìyàwó. bàbá ti ráàyè gàlà ẹ̀bùn àfin onísìnkọ́ fún wọn bàbá ẹ̀bùn àfin ètùtù àgbà ní fáwọn àwọn olùwà yóò sì máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ kì ah, í. ẹ ṣeun o ẹ ṣe bàbá ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o ìfà ogun ẹ̀yìn o àṣẹ o ìfà ogun ẹ̀yìn o àṣẹ o. bàbá o ẹ bá mi kìlọ̀ fún ọ kó má purọ́ olè mọ́ mi o mo kí n ṣe olè o kó má ní pé màá fìbọn fún ọ lẹ́sẹ̀ ni o. ó fìbọn fún èmi lẹ́sẹ̀. bẹ́ẹ̀ ni o. èmi. bẹ́ẹ̀ ni. tó o bá yin ìbọn tí o bá ti dìjọ kọ pa ọ kó o ní bàbá méjì ló bí mi. ẹ kà á filẹ̀ bẹ́ẹ̀. ó ti dáa ẹ ah, eh, dákẹ́ wọ́n láì fi ní pé ní àìfẹ̀yàn pèèyàn ní márùn oko sábàǹtẹ́ wọ̀lú ah, ṣé bẹ́yìn ilẹ̀ fi mí jolú ọdẹ tẹ́ ẹ sì ní mọ́ pàṣẹ ẹ wá wà níwájú mi ẹ ń ṣe jajaja ń jara yíyàn ń ó yàn ń bọn mo wọ́n lérí oògùn wọ́n lérí ìbọn. ẹ má bínú bàbá. ẹ jẹ́ sọ fún yín o àkókò ìjòyè ni ọ̀sẹ̀ ìjẹnu mi ọ̀ká lù lọ àìbẹ́ẹ̀kọ́ ìwọ ti ń sọ ẹran nínú igbó ń bẹ̀ wọn lọ dẹ́ta kó tẹ́ bí àbí. bẹ́ẹ̀ni. ìwọ sì ní ìwọ ti ń gẹ̀gùn ń bẹ̀ ti tó bí ọjọ́ mẹ́ta àbí. bẹ́ẹ̀ni bàbá. èmi ò kò ń sọ. mi ò mọ. ọ̀wá abẹ́rẹ́ lójú pàkúté tiẹ̀ ìwọ yọ. bẹ́ẹ̀ni. o gbé e lọ torí pé o ti ń ṣọ́ra tipẹ́. bẹ́ẹ̀ni bàbá. ẹ̀ bọ́rọ̀ bá rí báyìí ó níbi tá a gbé e kà nítorí pé ẹni tó gbẹ́ gbẹ́

ẹni àìfẹjọ sórí òrùlé sùn èyí á sì tó lè fi ejò sórí òrùlé iná la gbọ́dọ̀ fi sórí òrùlé sùn àwọn ọmọdé yìí ni wọ́n ń jà sọ̀rọ̀ ọ̀sẹ̀ ẹtu ọ̀sẹ̀ ẹtu ọ̀rọ̀ sì ti ń débi pé àyìnra wa ń bọ̀ àníyìnra wa ń bọ̀ mo wá wò wò kọ́mọ́dà yìí èyí pé àjálù tí tún ń ṣẹlẹ̀ ó tún wá tún jẹ́ pé àwa tá a tún jọ́dẹ nínú ìlú ìyá tó ń dákun òní mo ní kí n yanjú rẹ̀ kí n tó mọ̀ bẹ́ẹ̀ mọ́ bínú sí mi. àwọn ọdẹ dà àwọn ni. bàbá gbogbo wa láti mọ̀ pé kì í jìnnà sáàfin eh, olóyè ìjíṣẹ́ fún wọn. ó ṣeun olúọdẹ ọ̀rọ̀ náà kàn ọ́. gbogbo wa pátá la múra la lọ sáàfin àti gbogbo ìlú àtolúawo nǹkan kan la bá lọ ọbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí wàhálà tí ń bẹ láàrin ìlú náà ni ṣùgbọ́n nígbà tá a dé ààfin lónìí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní bẹ́ńbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti á di pẹ̀tẹ̀ ń bọ̀ báyìí o nígbà tá a mọ̀ kábíyèsí jáde kábíyèsí ń ṣàìsàn ọkàn wọn ò gbádùn irú kílè léyìí á ti ṣe nígbà ó sì jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní oríṣiríṣi àdánwò ní ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgùntàn ń pa wọ́n lọ́tún ọ̀ ń pa wọ́n lọ́sì bẹ́ẹ̀ nìkan bá lọ ọ̀nà oko ńgbà tí ọba bọ̀ yóò pò ń òkú rẹ̀ ó bẹ́ẹ̀ nìkan bá lọ ọjà ẹ̀ padà wá nù lórí wà làwọn alẹ ọdọ burú boko ọba jìnnà ilá èkó àjẹ́ pé ìwọ olúwawo wàá bá ní béèrè bá ní fẹsẹ̀ fábẹ́rẹ́ ọ̀rọ̀ yìí kí láti ṣe tílu ó fi tùbà tí ó fi tùṣẹ́ ni olúwawo bá gbé ọ̀pẹ̀lẹ̀ sánlẹ̀ kí ló jáde lójú odù wọ́n ní àwáàyè gàlà wọ́n ní láàfin ṣe ètùtù sáàrin ìlú. àyè gàlà. bẹ́ẹ̀ ni. ká tó rí ìfìbọn pa gan-an ikú mọ́ọ̀tún bọ́ tòsí ká tó wọn sọ pé àyè ìgalà. ẹ ìṣọdẹ gidi nù. òdodo ọ̀rọ̀ lọ́sùn. sari eh. lóòótọ́ lòun àwọn àgbà tó láàánú lẹ́ni ní mọ̀sán kámẹ́ ètí ọ̀pọ̀ àmọ́ ń gbà mí ìyàmọ́ mú olóòdà ni mí lóòótọ́. kìí ṣe pé ìgalà tẹ́ ń wí yìí ó ṣòro fáwọn ọlọ́dẹ láti rí kó ṣòro àmọ́ àwo ò lè mú gàlà láàyè èyí tó jẹ́ pé à ń palápàfọ̀ gan ó níye wàhálà tá à ń ṣe kí kọ́wó tó tẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ti wá ń ronú yìí ọ̀rọ̀ kan sọ sí mi lọ́kàn bóyá ká lọ ọ̀dọ̀ mẹ́fà láàyè èèyàn wa tí ń bẹ ní àbá òdì kejì lọ́n ká lọ fọ̀rọ̀ yìí tó létí torí kí òun bó bá ṣe pé àjànàkú bàbá náà ni yóò mu bó bá ṣe pé kìnìún ni mẹ́fà láàyè yóò mu bàbá wa dọ́dọ̀ mẹ́fà láàyè tá a bá ṣàlàyé fún bá a bá lè rí yọ sọ fún bá a bá sì lè rí àtipá náà mọ gbìyànjú pẹ́pẹ́pẹ́ lábúlé ní. ee olúọdẹ èyí tó wá sọ yìí ọ̀tá òye tèmi yọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní èèyàn tó bá mojú ògùn òní pabìnírè ìwọ ọdẹ òǹtọ̀ náà ọdẹ ìwọ náà ni ọwọ́ á lọ sọ́dọ̀ rẹ̀ ọlọ́ba ni fèsì ọba jẹ́ pípẹ́ àfẹ́ àyè ìgalà. iṣẹ́ ìlú rẹ̀ sá ni òfìsẹ́ kábíyèsí jẹ́. <laughs> àwa ní fọ̀rọ̀ yìí ṣe ọmọ ejò nítorí pé àìtọ́wọ́ ní báyìí níjọ méjò ń yà tọ́ka bá ṣáájú tí paramọ́lẹ̀ tẹ̀lé tó jò lábàbẹ́ ẹranko bá ń wọ́ ruru bọ̀ lẹ́yìn bàbá ta ní ó dojú kọ ọmọ ẹranko. kò sẹ́ni tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ wò wò bàbá fẹ́ lọ bá ẹ fún mi lólóyè kan kó má jẹ́ pé àwọ̀ ọdẹ nìkan la lọ bá ẹ bá tó lólóyè pẹ̀lú ẹ yóò gbé hàn hàn ìlú lọ́rán wa wá. iṣẹ́ ọ̀tún nù. Ah, ah, ọ̀tún bó o. Ah, ṣé wọn ní ọlọ sọdẹ ni àní ọtẹlẹ olúọdẹ lọ. ẹ dákun ẹ má pẹ ọ̀rọ̀ wo lẹ ń ṣe mí mo tún ń sọ ọ̀rọ̀ tẹ ẹ dé bá lẹ́nu wa àwọn ọmọdé yìí ń jà mo wá fẹ́ dájọ́ fún wọn ẹjọ́ tí mo dá kò tẹ́ wọn lọ́rùn wọn tún bẹ́ẹ̀ ní jiyàn eléyìí ó ń fojú sọ ẹtu níbi oko kan eléyìí ó ń dè fẹ́ tu eléyìí wá mú yìí pàkúté ọdẹ pàkúté mú ẹtu. E ńgbẹ̀ tẹ́lẹ̀ débẹ̀ tó mọ̀ pé òun ti ń dẹ ọdẹ ńbẹ̀ ọba gbé ẹtu ó lòun lò ń lẹ́ran. ta ń dẹ tàkúté. èyí mú ní tàkúté. ta ń túran lójú tàkúté. èmi ni bàbá. ìwọ ọdẹ nìyàn. ọtún ẹ dákun olú ọdẹ ẹ̀ẹ̀mẹ tẹ́ ń bá wọn parí ìjà lé lórí ọ̀hún òǹdà. eléyìí ti gbẹ́ran lọ yóò lòun lò ń ń gbọ́ o ti gbẹ́ran lọ. bẹ́ẹ̀

olórí burúkú bó o ṣe jẹ́ nísìnyí o ní nísìnyí olówó rẹ̀ ànísìnyí mo sá èlùbọ́ sórí sá o mú gbogbo èlùbọ́ o fi jẹ mo tún ní ọ̀kìràkìrà kìtàkìtà o tún lọ síbi pẹpẹ tí mo gbé po sí o tún yí ìdànù bó o wá ṣe jẹ́ nísìnyí o èmi àmọ̀ rí ìwọ olówó rẹ̀ tó ń sin ọ̀gbọ̀gbọ̀ o ní nísìnyí kó a kú re olórí burúkú ẹran òṣì òye ẹni tọmọ yín ṣẹ̀ ni ẹni tí ọmọ mi ṣẹ̀ ẹ má bínú bàbá inú ló ń bí mi ẹni tẹ́ran yín ṣẹ̀ ni nígbà tó o lé ẹran títí ọba lóríṣo o sì kó ẹgbà bò mọ́bẹ̀ ó fi hàn wípé tọ́ọ̀bà bá ẹran lóríṣo èmi náà kó ẹgbà bò àbí bẹ́ẹ̀ kọ́. bàbá ẹ wàá fi ṣèbínú òun ló jẹ́ kí ó bí mi nígbà gbogbo èlùbọ́ tí mo sá sórí sá gbogbo ẹ̀ náà ló jẹ́ mo tún lé ó tún bọ́ sí pẹpẹ gbogbo epo tí mo tún tí ń bẹ láàárín ìwọ ń jàgboro ẹ̀gbọ́n rẹ tá a rò pọ́jọ́ ọmọlúàbí mẹ́bí ní ń bàlù jẹ́ ká. bàbá ṣé nítorí ipa ẹtijọ́ lóye láàrin ìlú ẹ wá fẹ́ fowó ọlá ẹ fẹ́ fi gbá mi lẹ́nu kò wá rí bẹ́ẹ̀ rárá o àti pé gbogbo àwọn òbí mi gan tẹ́ ẹ mẹ́nu lé ẹ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jù wá lọ ṣé náà lọ ni. èyí ló mú mi gbọ́rọ̀ àwa wíta ìwí ó níbẹ̀ mi ọ̀bà tẹ̀ràn sí kí n dẹ́ran padà fẹ́ lẹ́ran bí a gbogbo ara ilé yìí tó bá dẹ̀ran wọ́n sì yẹn papọ̀ dáa kò burú mọ́ mọ́ tí n kò ṣe fún wọn náà. mo mọ tí n ó ṣe fún ọ léyìí kéde burúkú rádaràda yìí. ètò ìrúbá báyìí ó sì àárín sí i ṣé ò ní rí sí i ni. ẹ wo ẹ ní sùúrù ni èmi ò lè rìn jù báyìí lọ. o lè rìn jù báyìí lọ so ti rí sẹ̀rẹ̀ nísìn ó ti wọ́n kókó mọ́ mi ó láfi bàbá rìn nínú oòrùn lọ́sàn gangan mo ní o jẹ́ kó oòrùn ọwọ́ onírọ́ àfi bàbá dọ́dọ̀ ya àbíyè. ẹ ti mọ̀ pé bàbá dọ́dọ̀ ya àbíyè olóòlé mọ tí ń ṣe mí ẹ ó sì ti ní àmọ́ iye ọdún ṣe mí bí bá ti ń ṣe mí máa ṣàlàyé ẹ jẹ́ ọ̀rá mọ́ rin oje. so ti rí nísìn o ti rí nígbà tó ní mọ̀ paná kí mọ̀ paná kí mọ̀ paná ó ti lórí ọmọ tá a lóyún lé ńlọ́sẹ̀kùnrin dín un ń gbọ́mọ ń gbóyún ẹ̀ ń gbé ní ìsìnlẹ̀ wà mọ̀ sọ yẹ sàn so. máa ranjú máa ranjú kó a jà lọ sáájú ní ọgbọ́n ma máa ranjú kó a bá sì jẹ́ kí n gbé wọn náà pa ní kó tó sọ ìgbọ́n ma kí n máa gbóyún. ẹ wàá mọ̀ so. yà lọ n ó wọn tó gbóyún wọn mọ. bọ́ọ̀ bá jẹ bọ́ọ̀ bá jẹ jẹ jẹ.

tí kejì Mulani kejì Mulani kejì Mulani kejì Mulani kejì Mulani kejì Mulani kejì ah kejì Mulani kejì Mulani kejì wọ́n ọmọ rẹ̀ wọ́n ọmọ rẹ̀ mo rẹ́ ní kejì mo rẹ́ kejì kìlódé kìló tiẹ̀ kìló tiẹ̀ ẹran àmọ́ rẹ́ ní kejì ẹran ẹran ságùtàn ti pààyàn nítorí ọlọ́run mo rẹ́ ní kejì àgùntàn ti pààyàn orí báyìí wọn àti ilé ìfọ́mọ́lẹ̀ ètí pààyàn wọn lórí rùmùrùmù àti pé tí mo fẹ́ dà mọ́ ni mo ṣe bí ní. ọ̀rẹ́ ní géjì ò ní pa mí mo sọ ẹ jẹ́ ń gbé ta ni kí n gbé ní èyí rẹ̀ kìlá ǹjẹ́ sóyún ní gbé nìsín ní àbọ̀mọ́ sóyún ní kí n jẹ́ àbọ̀mọ́ kò rẹ́ ní kéjì àwọn ò ní parí ọmọ máa bọ́ ìyá ìyá ló ní mò rẹ́ ní kéjì ìyẹn bàbá jákèlè rẹ o jákèlè rẹ o ní parí mò rẹ́ ní kéjì o ní parí mò rẹ́ ní kéjì o ní parí o ní parí mò rẹ́ ní kéjì ọ̀yà bẹ̀rẹ̀ lè ra àwòrán lọ sí bàrà ọ̀yà bẹ̀rẹ̀ lè ra o àwòrán lọ sí bàrà ẹ̀wí kọ́ yàgò padà kó mọ ilé ra ọ̀yà bẹ̀rẹ̀ lè ra àwọn onílọ̀sí bàrà ọ̀yà bẹ̀rẹ̀ lè ra o dákun arábìnrin ògbé ayé ò ní gbé ẹ̀wé kọ́yà kó padà kó má lè lè ra. kò sómi kankan nù lé téèyàn bá dé inú àmú báyìí kò lè bẹ́ra ẹ wo ọ̀rẹ́ mi lárábìnrin ipasẹ̀ mi ló bá dé ìlú yìí ọmọ rẹ̀ ló fòsànlẹ̀ lọ́sàn-án gangan bó ṣe kú nù. kí ló ṣe é. láti ìgbà náà ló ti wá wà nù ààrẹ. bóyá àgbà ọmọ sì ni lọ́hùn. àgbàlagbà ni. ọmọ ṣe o. ó jọra tọmọ ló mú un. lẹ́ kí lorúkọ rẹ̀ kí lorúkọ tiẹ̀. lálóńpé ni. lálóńpé ah. lálóńpé ìyá kíni. ìyá di òye. ìyá di òye. lálóńpé. ẹ̀yin ayé afínigege ẹ̀yin ayé mọ̀gàmọ̀gà sòrò ẹfin pàtẹ ẹfin pètè bí àrùn olówó ewé. Ah. Ah, ó ti gbádùn. Ah, mo dúpẹ́ bàbá mo dúpẹ́. gbéra ń lè odò. ọfẹ dèndèndèndèndè. Eh, lálọ́ pé lálọ́ pé bàbá ẹ ṣé mo dúpẹ́ ẹ gbọ́ bọ́ọ̀lù wa nà ná báyìí a máa kígbe òtútù òtútù o eh. tó bá wá di lálẹ́ báyìí yóò lòórùn mú un. Eh.

yóò lè mú mi dé ojú orórì rẹ̀. mo mọ bẹ bàbá. ọmọ bẹ ìyá rẹ̀ náà ńkọ́. ẹ òun náà mọ bẹ. ẹ ìyá rẹ̀ ni ọwọ àtẹlé mi lọ wo ò ní lọ. ẹ bàbá ẹ sì dúró kẹ́ mú mi. tomi ilẹ̀ ń tọ́kàn láàṣẹ. pé kí mú yín lọ bí ọsìn adéoyè sí. èso ń bẹ. bàbá ẹ dúró ìsìn ni wọn lòdò tí wọn dé yìí. farabalẹ̀ ọ̀kárẹ̀ la yóò dáa fún ògbé òní gbé ṣé o ó yá bàbá. ẹ ṣeun o ẹ rọra o. o ṣeun o. ẹ ṣé o bàbá. Elédùà mo dúpẹ́ lọ́wọ́ ẹ o mo dúpẹ́ tí tèmi ọ̀dẹ̀ bí o. ọ̀yà fẹ́rẹ̀ lè ra àwòdì lọ sí bàrà ọ̀yà fẹ́rẹ̀ lè ra o àwòdì lọ sí bàrà ẹ̀wí fọ́yà kó padà kó mọ́ relé ìra ọ̀yá fẹ́ relé ìra àwọn ti ń lọ sí bàrà ọ̀yá fẹ́ relé ìra o àwọn ti ń lọ sí bàrà ẹ̀rí fọ́yà kó padà kó mọ́ relé ìra. ojú orí rẹ̀ ni. bẹ́ẹ̀ ni bàbá. ìtẹ̀sán adéoyè sí ni bẹ́ẹ̀ ni bàbá. Hmm. adéoyè adéoyè adéoyè ooo ẹ̀ẹ̀mẹ́ta là á pohùn retí tá a bá pòkún pópó alààyè a sì dáhùn ayé lọ́ọ́ ti dẹ́wúrẹ́ jẹ́lẹ́jẹ́lẹ́ o wọ́n lọ́ọ́ ti dàgùtàn jámọ̀ wọ́n lọ ti dá láàmú tí jẹlẹgbẹ ògiri ẹbọra ló ń bá jẹun àjà ló fi ń nálẹ ní bọ́ọ̀sà irọ́ láyé ń pa torí tọmọdé bá ń rẹbi ẹ máa dọ́gbọ̀n ọdún o adéoyè bá gbàgbọ́ ń lọ adọ́gbọ̀n oṣù adéoyè wá lọ òdàgbà kọ̀ọ̀kan òdèwúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ọ̀dàgùtàn. adéoyè. ẹ̀dán kì í kú àìgbọ́kú ọkọ́ àìgbọ́kú ilẹ̀ àfi gbogbo. ọ̀kàrẹ̀ gbogbo ara rẹ kọ́ sọdí padà torí hmm. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ẹran ara rẹ ìjẹ́ gbogbo ẹ̀ kọ́ padà sáàyè ẹ̀. <laughs> adéoyè gbéra nílẹ̀ kó dìde erugàlè ó yá dìde. fẹ́rẹ̀ gègé ẹsẹ̀ ààrẹ tẹ́lẹ̀. ìyá adóye lọ́bọ̀ máa ń bàbá. irọ́ irọ́ ẹgbọ́gbìràwé ewọ̀ ewọ̀ ewọ̀ ewọ̀. Ah. Adéoyè. Adéoyè. Ọ̀kadà. Ṣádéoyè. Ṣádéoyè ni. Ọ̀yá bẹ̀rẹ̀ lè ra, àwòdì lọ sí bàrà. Ọ̀yá bẹ̀rẹ̀ lè ra o, àwòdì lọ sí bàrà. Ẹ̀wí kọ́ yàgò bàrà.